ìṣe àwọn àpọ́stélì orí kẹrìnlélógún lẹ́yìn ijọ́ márùn-ún anania olórí àlùfáà ni sọ̀kalẹ̀ lọ pẹ̀lú àwọn àgbààgbà àti ẹnìkan tẹ́tùlù agbẹjọ́rò ẹni tí ó fi pọ́ọ̀lù sun baálẹ̀ nígbà tí a sì ti pè é jáde tẹ́tùlù béèrè ṣe é fi sùn wípé bí ó ti jẹ́ pé nípasẹ̀ rẹ̀ Ni àwa ń jẹ jẹ àlàáfíà púpọ̀ àti pé nípasẹ̀ ìtọ́jú rẹ̀ à ń ṣe àtúnṣe fún orílẹ̀ yìí. nígbà gbogbo àti níbi gbogbo ni àwa ń fi gbogbo ọpẹ́ tẹ́wọ́ gbà Fẹ́lísìkì ọlọ́lá jùlọ ṣùgbọ́n kí èmi kí ó má bàa dá ọ dúró pẹ́ títí mo bẹ̀ ọ́ kí o fi ìyọ́nú rẹ gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lé ẹnu wa nítorí àwárí ọkùnrin yìí ó jẹ́ aláṣẹràn ènìyàn ẹni tí ó ń dárúkọ ìrúdò sílẹ̀ láàrin gbogbo àwọn júù tí ó wà ní gbogbo ayé àti olórí ẹ̀yà àwọn Nasarene ẹni tí ó gbìndánwò láti bà tẹ́ḿpìlì jẹ́ tí àwa sì mú tí àwa sì fẹ́ bá ṣe ẹjọ́ gẹ́gẹ́ bí òfin wa ṣùgbọ́n Lísíà olórí ogunde ó fi agbára gbà á lé ọwọ́ wa ó pàṣẹ kí àwọn olùfisùn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ìwọ ó lè ní òye gbogbo nǹkan wọ̀nyí nítorí ohun tí àwa fi ṣe fi sùn nígbà tí ìwọ bá ti wádìí ẹjọ́ rẹ̀ àwọn júù pẹ̀lú sì fi ohùn sí wípé nǹkan wọ̀nyí rí bẹ́ẹ̀ nígbà tí baálé ṣàpẹrẹ sí pé kí ó sọ̀rọ̀ Paul sì dáhùn wípé bí mo ti ní mo pè láti ọdún mélòó yìí wá ni ìwọ ti ṣe onídàájọ́ orílẹ̀-èdè yìí tayọ̀tayọ̀ ni ó fi wí tẹnu mi kí ó lè yé ọ pé ìjejìlá péré yìí ni mo gòkè lọ sí Jerúsálẹ́mù láti jọ́sìn bẹ́ẹ̀ ni wọn kò sì rí mi ní tẹ́ḿpìlì kí èmi kí ó máa bá ẹnìkan jiyàn bẹ́ẹ̀ ni èmi kò rú àwọn ènìyàn sókè ìbáṣe nínú sínágọ́gù tàbí ní ìlú bẹ́ẹ̀ ni wọn kò lè làdí ohun tí wọ́n fi fi mí sùn sí nísinsìnyí ṣùgbọ́n èyí ni mo dẹ́wọ́ fún ọ pé bí ọ̀nà tí a ń pè ní àdámọ́ bẹ́ẹ̀ ni èmi ń sin ọlọ́run àwọn bàbá wa èmi ń gba nǹkan gbogbo gbọ́ gẹ́gẹ́ bí òfin àti bí a ti kọ sínú ìwé àwọn wòlíì mo sì ní ìrètí sípa ti ọlọ́run èyí tí àwọn tìka lára wọn pẹ̀lú jẹ́wọ́ pé àjíǹde òkú ń bọ̀ àti ti olódodo àti ti aláìṣòótọ́ nínú èyí ni èmi ń ṣe ìdárayá láti ní ẹ̀rí ọkàn tí kò lí ẹ̀ṣẹ̀ nípa ti Ọlọ́run àti sí ènìyàn nígbà gbogbo ṣùgbọ́n lẹ́yìn ọdún pípọ̀ mo mú ọrẹ àánú fún orílẹ̀-èdè mi wá àti ọrẹ ẹbọ láàrin wọ̀nyí ni mo sì ti ni wọ́n ti rí mi ní ìwẹ̀nùmọ́ ní tẹ́ḿpìlì bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú àwùjọ tàbí pẹ̀lú ariwo ṣùgbọ́n àwọn Júù kan láti Asia wà níbẹ̀ àwọn tí ìbá wà níwájú rẹ nísinsìnyí kí wọn kí ó lè já mi ní kòró bí wọ́n bá ní ohun kan sí mi bí kò ṣe bẹ́ẹ̀ jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí tìkálára wọn sọ iṣẹ́ búburú tí wọ́n rí lọ́wọ́ mi nígbà tí mo dúró níwájú àjọ ìgbìmọ̀ yìí bí kò ṣe ti gbólóhùn kan yìí tí mo ké nígbà tí mo dúró ní àárín wọn pé nítorí àjíǹde òkú ni a ṣe ń bá mi wíjọ́ lọ́dọ̀ yín lónìí yìí nígbà tí fẹ́rísìkì gbọ́ nǹkan wọ̀nyí òye ṣàyè ní àyè tán nípa ọ̀nà náà ó tú wọn ká ó ní nígbà tí Lísíà olórí ogun bá sọ̀kalẹ̀ wá èmi ò wádìí ọ̀rọ̀ náà dájú ó sì pàṣẹ fún balógun ọ̀rún kan pé kí ó máa ṣe ìtọ́jú Pọ́ọ̀lù kí ó sì bùn láàyè àti pé kí ó má ṣe dá àwọn ojúlùmọ̀ rẹ̀ lẹ́kun láti máa ṣe ìránṣẹ́ fún un ṣùgbọ́n lẹ́yìn ijọ́ mélòó kan Felix dé ti òun ti Drusilla obìnrin rẹ̀ tí í ṣe Júù ó sì ránṣẹ́ pé Sọ́ọ̀lù ó sì gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù bí ó sì ti ń sọ àsọyé nípa ti òdodo àti àìrékọjá àti ìdájọ́ tí ń bọ̀ ẹ̀rù bà Fẹ́lísìkì ó dáhùn wípé máa lọ nísinsìnyí náà nígbà tí mo bá ní tí mo bá sì ní àkókò tí ó wọ̀ èmi ò ránṣẹ́ pè ọ́ ó sì ń retí pẹ̀lú pé àbá fún òun ní owó láti ọwọ́ Pọ́ọ̀lù wá kí òun kí ó lè dá a sílẹ̀ nítorí náà a sì máa ránṣẹ́ sí i nígbàkúùgbà a máa bá a sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì Porciu Festu rọ́pò Feliski Feliski sì fẹ́ ṣe ojúre fún àwọn Júù ó sì fi Paul sílẹ̀ ní òǹdè.